بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أخذنا في الدرس الماضي مقدمة أو مدخل لدراسة متن الأصول الثلاثة الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين nínú ẹ̀kọ́ tí ti تي لو سواجو ntí agbéyẹ̀wò òun ni ìwọlé ọ̀rọ̀ tí ó ní oṣù pẹ̀lú ẹ̀kọ́ tíra tí تي pè ní àwọn ìpìlẹ̀ mẹ́ta tí ó gbajúmọ̀ Thalathatul نعم قلنا نسأل عن أسئلة خمسة. a ti béèrè ìbéèrè márùn kan. لماذا ندرس التوحيد؟ kí ló fà á tí a fi ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀lọ́run àti ìsìn lọ́run lọ́kàn. لماذا ندرس هذا المتن متن الأصول الثلاثة؟ kí ló wá fa gan kò á tà tó fi ń kọ́ tíra yìí gan tí ń jẹ́ ثلاثة الأصول yìí. ما هي الأصول الثلاثة باختصار قلنا أسئلة القبر. kí ni tí àwọn òṣùlù sàlásà ìfẹ́ ṣàlàyé fún wa àṣàlàyé síwájú ń pé àwọn ìbéèrè tí wọn bí wa nínú sàárè náà ló fẹ́ ṣàlàyé fún wa. ma hiya thamara qulna thamara al-ijaba an as'ilati al-qabr. àtúnṣe síwájú ń pé kí ni àǹfààní tí a rí níbi káma katera yìí òun náà ni pé àǹfààní tí ó sì fún wa ni pé ọlọ́run ó lo sábàbí láti mọ báwo láti dáhùn ìbéèrè wọ̀nyí. wa dhakarna anna al-khamis ma huwa muhtawa hadha al-matn qulna al-matn yahtawi ala umur khamsa. ànínú tí a tún gbéyàwó síwájú ń pé tíra yìí kí làwọn kan tí ó kó sínú ajóyé pé àwọn ẹ̀kọ́ bíi márùn ni tí ó kó sínú. limaada al-awwal al-masail al-arba. àkọ́kọ́ ni pé àwọn ẹ̀kọ́ ẹ̀sìn mẹ́rin kan bẹ tí ọkọ gbéyẹ̀wò fún wa. al-masail al-thalatha qulna nu'a at-tawhid al-thalatha. bákan ni ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ òun ni pé àwọn ẹ̀kọ́ mẹ́ta kan tí ń ṣe ìpín ìmọ̀lọ́wọ́ àti ìsinlọ́run lọ́kan ṣoṣo. limaada nadrasa at-tawhid kí ló fà tá a fi ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀lọ́wọ́n àti sinlọ́wọ́n lọ́kan ṣoṣo. sharh al-usul ath-thalatha an silat al-qabr. bákan náà àlàyé nípa àwọn ìpìlẹ̀ tí ń ṣe àwọn ìbéèrè nù sàárè ìṣe ìfọ́síwẹ́ lórí ẹ̀. Ah, thumma al-khatima. lẹ́yìn náà ni tí bàbá náà fi parí àtìrà ah, yẹn àwọn tá a gbé yẹ̀wò níjókòó àkọ́kọ́ ni. al-an bi-idhnillah nabda fi ad-dars al-awwal al-masail al-arba'a. àmọ́ nísìnyí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba àlekèọ́lá á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ àkọ́kọ́ tí ń ṣe àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tí bàbá yìí ṣàlàyé fún wa tí ó jẹ́ mẹ́rin. al-masail al-arba'a awwalan labud an nata'allam. àkọ́kọ́ ni pé ká mọ̀ pé àwọn ẹ̀kọ́ mẹ́rin tí à ń sọ èyí tí wọ́n fẹ́ kọ́ ṣàlàyé fún wa nínú tírà yìí a gbọ́dọ̀ màmá dájú pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan wọ̀nyẹn. نعم فإذا تعلمنا لابد أن نعلم أن نعمل بهذا الذي تعلمناه nígbà tá a bá ti wá kẹ́kọ̀ọ́ nípa nǹkan wọ̀nyí tá a mọ̀ ọ́ mímọ̀ ò ṣàǹfààní fún wa lásán àyàfi ká tún lò ó. تعلمنا وعملنا لابد أن ندعو إلى هذا التي الذي تعلمنا وعملنا به tí ọlọ́run bá فما ó jẹ́ rọrùn fún wa a kọ́ òye wa a sì lò ó èyí tó tún sí ọ̀ràn yẹn lórí wa ni ká wá ṣe àlàyé nǹkan tí a mọ̀ yìí tá a sì lò ká tún ṣàlàyé ẹ̀fẹ́ lómi ká pè síbẹ̀. ونصبر أولا على العلم ثم على العمل ثم على الدعوة. ẹlẹ́ẹ̀kẹ́ nínú tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa tá a bá ti kẹ́kọ̀ọ́ ìtàn tá a ti lò tí a sì ń pe àwọn yẹn sí àfi ká ṣe sùúrù lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a fi ní àṣeyọrí lápapọ̀. صنعنا هذا في الدنيا بإذن الله نجيب عن أسئلة القبر. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àlìkẹ́lá lákùrú bàtàbà ti ṣe gbogbo àwọn nǹkan yìí láyé bó ṣe tó àti bó ṣe yẹ yóò jẹ́ rọrùn fún wa pẹ̀lú yọ̀ǹda láti rí èsì náà fọ̀ nínú sàárè. هذه هي المسائل الأربع. àwọn ìbéèrè àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ tí ń ṣe mẹ́rin yìí. الدليل عليها سورة العصر. ẹ̀rí lórí ẹ̀ tí wọ́n bá bi mùsùlùmí pé kílẹ̀ ẹ̀rí lórí gbogbo àwọn ẹ̀kọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba àlìkẹ́lá ti ń bẹ nínú suratul asr. la ahad yurida al-khasara. kò sẹ́nìkan nínú ọmọ ẹ̀dá ènìyàn àgàjìlọ mùsùlùmí tó yẹ pé ń fẹ́ òfò bí kò ń ṣòfò láyè. hatta law kana min al-kafirin. ọ̀dà tó fi dérí ẹni tó jẹ́ olùṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlìkẹ́lá kèfèrí tí ò gbọ́ فهذا الذي لا يأتي بهذه الأشياء الأربعة هو خاسر والله. gbogbo ẹni tó bá jẹ́ pé ntọ́lọ́wọ́n ọba àlìkẹ́lá sọnù suratul asri nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn gbogbo ẹni tí ò bá ti mú wa tí ò sí àìní náà wà nù ẹni òfo kọ́lọ̀ mọ́sá dáàbòbò wa ń bẹ̀. qassama al-ulama rahimahumullah ta'ala as-sabr ila àwọn àfáà nínú ẹ̀sìn kọ́lọ́wọ́n ọba àlìkẹ́lá kó bá sanwó lẹ́sàn olórí wọ́n pín ti ń jẹ́ ìṣe sùúrù àmúmọ́ra wọ́n pín sí ọ̀nà mẹ́ta. sabrun àkọ́kọ́ ni pé ìṣe sùúrù lórí títẹ̀lé tọ́lọ́wọ́n ọba àlekèọ́lá tí yẹn fi lè kírun bó ṣe tọ́ bí ó ṣe lè gbà bó ṣe tọ́ bí ó ṣe lè ṣe iṣẹ́ hajj bó ṣe tọ́ àti bó ṣe yẹ. sabran an ma'siyatillah hatta tujtanab. bákan náà ni kí èèyàn mú ẹ̀mí kó ṣe àfaradà kúrò níbi gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ tí ọlọ́wọ́n ọba àlekèọ́lá ò fẹ́ téèyàn fi lè jìnnà sí. sabran ala aqdarillah ala ma ìpín ẹlẹ́ẹ̀kẹta nu sùúrù ni kí èèyàn ṣe sùúrù lórí gbogbo àwọn tọ́lọ́wọ́n ọba àlìkẹ́lá bá pé bùbù rẹ̀ tó kádàrá mọ́ọ̀yàn nínú tí máa ń ṣẹlẹ̀ sí ni. Wallahu a'lam. ọlọ́wọ́n ọba àlìkẹ́lá ni ọba tí mímọ̀ rẹ̀ pọ̀ jùlọ.